Nigeria's a level. Nigeria's a level. Oh, yeah, a level. Nigeria's a level. One dollar a level. Nigeria's a level. One dollar a level. Nigeria's a level. One dollar a level. Nigeria's a level. Nigeria's a level. One dollar a level. Oh, yeah. One dollar a level. Nigeria's a level. oh. Nigeria celebrate tètè ń já mi sí àti pé wọ́n na wà tó gbọ́. <laughs> Nigeria celeb wọ́n jalè celeb Nigeria celeb all ìtètè <laughs> <laughs> eh? eh? gbọ́ mi mú nǹkan tó lọ gbòòrò. ni wọ́n we know they lie. Nigeria Zelemu, Mojale Zelemu, Nigeria Zelemu. Eh? Eh, Nigeria Zelemu, eh, Mojale Zelemu, Nigeria Zelemu, Mojale Zelemu, Nigeria Zelemu. Mi ò kí bẹ̀rẹ̀ ṣe èyẹ mọ́ sí. Ẹyin Nàìjíríà, àjàjà ìṣẹ̀lẹ̀ mú. Tẹ́ gbógun tì mí yẹ. <laughs> mami ṣe yẹn sá nàìjíríà sẹlẹ̀mù ó jalè sẹlẹ̀mù nàìjíríà sẹlẹ̀mù nàìjíríà. I no talk um. I no talk am. Uh. Glamina. Glamina. Ẹni tí a bá ti dárúkọ fún ipò ń ṣèkà, ipò ń jalè, ipò ń pààyàn, ó ń pààyàn. Oh God. Hmm. oh God <laughs> oh God of creation oh God of creation my God am I dreaming <laughs> mo sọ fún yín pé gbogbo yín àṣírí máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ó dé yín ẹ̀yin tẹ́ ń gara sí wa <laughs> tẹ́wú lọ tẹ́wú bọ̀ ẹ máa tẹ́ you see oh God ibo lẹ́ka ti bẹ̀rẹ̀. Nigeria celeb we tell you say na <laughs> thief majority no be all of them o ah, ah àwọn màmá yẹn àti àwọn bàbá yẹn ẹ eh, àṣojú òní tí wọn báyìí pé lára wọn ló ń jalè àní <laughs> nàìjíríà jabẹ̀rẹ̀ ń bí nígbà kan tára pé àwọn sẹlẹ́bù yẹn tá a mọ̀ rí wọ́n máa ṣílẹ̀kùn lé onílé wọ́n máa mú kọ́kọ́rọ́ wọlé báyìí wọ́n á lọ kó èrò ẹlẹ́rìí wọn kówó lówó tó o bá sọ gbogbo àwọn tó kù tó jọ jalè tó ń mọ̀ pé wọ́n jalè What did they see me? They will tell you, shut up! You are a blackmailer! What did, what did I tell you when I came on this social media? When I was looking like this? I said they say, they say, they say, they say, Lisa and Anjorin involved in robbery. And she confessed it on the social media. Nigeria government ò ṣe kọ́kọ́ you. o. anybody nígbà ni you saw me my mi ìmọ̀ ìpọ́n tẹ̀ ti gbé nǹkan mi síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook ìkànnì yín o kí ni mo ṣe fún yín tẹ búlọ́ọ̀kù ẹ̀fẹ́ jẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe báwa la já yín sí i àwa la já yín sí náà pọ́lẹ̀ ni wọ́n àwa la já yín sí náà gbàtẹ́ kọ́kọ́ rí wọn báyìí olówó ni ó lo góòlù ẹ̀yin tẹ máa ń fi góòlù bo orí burúkú bọ́ọ̀sì yẹn pé ẹ̀ ń lo góòlù ó lè ló bá dé ẹ́ ó lè ló bá dé gbogbo góòlù tí wọ́n lò ó lè ló bá dé gbogbo góòlù tí wọ́n lò ó lè ló bá dé ó lè ló bá dé dẹ̀ǹdó olè ló bá dé gbogbo góòlù tí wọ́n lò olè ló bá dé olè ló bá olè ló bá dé. Hmm. má pè yín mo ti pè yín tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ kọ́ olè ló bá dé Lizzy was caught red handed after getting things from people and she used fake transfer when Lizzy came to Canada she was accused here She was stopped at the airport using people's hmm, credit card. You know, everything tí ní sì ń ṣe. you tell him, ó ga náà yẹ o, àwọn tó wá I want you tí ò ráyé wá, àwọn Because she's a thief. What did I tell you? They said, Lizzie Lizzy Anjorin involved in robbery. Let us play because Canada don't like blackmailers. I know by now Canada, America, all the people watching. You will know what I'm telling you. <laughs> We don't lie against them. <laughs> Gbogbo góòlù tí wọ́n lọ, kéèyàn tó gba ọkọ lọ́kọ. Wọ́n ti gba ọmọ kékeré tí wọ́n wọ́n tírèèni àwọn ọmọ kékeré. Tó bá tírèèni ọmọ kékeré báyìí, á gbọ́kú ẹ̀. Kò sí kan tó máa ṣẹlẹ̀. Wọ́n á kọjú mẹ́wàá dẹ̀ máa nírọ̀ ló pa. <laughs> Ṣé o wá rí kì í ṣe góòlù nìkan ni wọ́n máa tìtẹ̀ fún? you are going to be treated for the child that cry under your platform as well that time tell ṣe ọ̀gbọ́n ẹni tó ta òkú ọmọ yẹn fún ọmọ yẹn Nigeria government police wọn bá bá mi tó bá bá wa wá mi ní fi wọ́n lọ́rùn sílẹ̀ I told you five years ago before Aláàfin Ọ̀yọ́ before he died Lizzy don't have hands on this three people she called me she said eh, àwọn ẹ sábà ní àwọn fẹ́ lò ní fún iṣẹ́ kan iṣẹ́ burúkú to destroy people ó ní kó pa gbogbo arúgbó sọnù mi ò sọ pa arúgbó ṣẹ̀yìn àbí ọmọdé dání lórí èdè nàìjíríà mo jókòó wọn ní ọmọ ọmọbáyé èèyàn jẹ́ ní blackmailer blackmailer they destroy my platform all of them those who destroy my platform they are criminals the people who back them if anybody wants ṣe ga tó nu ayé tó bá support wọn they are criminals when i tell you people is a criminal is a thief is a killer Truly, go and find out. I don't lie. I don't know what I don't lie because I know you're my shame. The day tí mo mọ̀ pé má jẹ́ sọ̀rọ̀ jù. Sin is believing. Let's pray it. Let me stand up. Hmm. Ṣé ẹ̀rọ pé máa ní ẹni tó bá ti wà ẹ́dì ló máa ń dúró ṣe ṣáàtì? Ó máa ń dúró ṣe ṣáàtì àpáta máa ń dúró eight hours níbi iṣẹ́. Ká máa ṣiṣẹ́ fásitì ká máa dúró eight hours. No stopping. Kì í ṣe pé a máa gbé àǹkárá. Ṣó ti yẹ yín? <laughs> Lizzy Anjorin ṣe ti gbọ́ pé wọ́n ló jalè ré court red handed that time tẹ́mi tẹ̀ sí ń pè àwọn nǹkan kan tó ti old video ó ti commit another offence Nigeria police somebody living in our society there is no identity there is no you never show mother you never show father somebody can lost his father you can be adopted from motherless home if you grow up with motherless home tell us where you grow up from but deliberately, I mean, systematically, because she wanted to damage, I actually go back to where she came from. She never exposed anything about her data. And she live in our midst. And people also, important people, they're using her. Today, Lizzie and Jory was caught red-handed in the marketplace. And she, unfortunately, she mentioned somebody who have lived in Canada also. Yes, <laughs> yes gbogbo yín all of you stealing people's things and then you have got to come on social media to be flaunting it ẹ máa tẹ́ni àjàjà yìí tẹ́ gbógun tẹ̀mí ẹ máa ṣe kí ni ẹ máa kun àbùkù eléèrò this is same you have been accused of stealing baby from America you have been accused you have been arrested in Saudi Arabia for drug, drug trafficking and you say they are lying against you they plan it against you they want to destroy you Now, the one you stole in the marketplace today now, they lie against you. You are shameless. But you are going to be interrogated. You beg. But for other offense you have committed. And the other day you confess that really you are involved in some things. That but it's not armed robbery. They kill, you are seven in number, they kill six people. The remaining of your gang, only you left that there is somebody help you out. And you said it on this social media. Nobody, nobody, that's why mo hate ìjọba tó lọ Nobody, ta ṣe ń gbẹ̀mọ̀ pé nobody do anything to it. And with all this money, destroy other people, you flaunt it, you initiate, you destroy, you create a lot of evil things in so our youth. And nobody could see anything to this. Don't forget the time, there was a time Twist, get missed on this social media. Only two people did that shot. And the boy, the two twins of Akeuba Gold, was found. Was found. I call Nigeria police to investigate this. Nobody do that. I call Lagos states to do this for security purpose. They refuse. All these people, they run under. Celebrity, when you talk, when you say the truth, They will tell you that you are abusing. You are trying to be rude to celebrity. Are this one celebrity? Are they celebrities? My answer, may I make a question. Is celebrity, are they celebrity? Celebrating people you need to celebrate are the people who represent your, their country very well. The one with dignity and decency, not the one that killing people, that committing crime, criminal every day, and then they want people to, to, to, to, to, to, to respect them. Let's go straight to the point because Canada don't like blackmailing. Sin is believing. Let's show it to the world. <laughs> This is and Anjorin. The one popular and Anjorin everybody know her. The one that lied against me. That said they use high use people. I mean baby. You know for trafficking. And I said I want to go to Nigeria. Actually, I want to go to Nigeria because of Lizzy. Because after When I, he said somebody said to her, and I said she had to bring, she had to produce that person. And you know, I don't know, I never knew that what they are doing to people, what they are actually doing, that's what they call people outside. And they oppress you, they tell you you are a fool. You are just a fool. You are just a fool because you are not do bad thing. You are just a fool. They call me many times fools. They call me many times idiot because I could not do what they are doing in society. That is Lizzie and Doreen. but let me show you the incidents <laughs> because Canada don't like blackmailing because now she come out He a blackmailer <laughs> and I know some people tó ti group lórí mi nígbà yẹn tó fẹ́ kó ba ayé mi jẹ́ ní Canada tó fẹ́ set mi tó ti yé bẹ́ẹ̀ yẹn ayé yín ò ní bẹ́ ṣán àṣírí ò ní bò àṣírí kò ní bò tí bá sọ ẹgbẹ́ lánàá tó fẹ́ your mind no go touch ground all this Facebook hmm? àṣírí yín kò ní bò. Let me dúró ná Let me dúró ṣe yes me ìmọ̀ nǹkan tó ń lọ látẹ̀kọ̀ I pick it now on amẹ́bọ̀ I pick it on amẹ́bọ̀ hmm, I don't know what is going on I busy telling story of that year, last year I don't know that something is wrong right now let's watch it Oh, <laughs> ẹ jẹ́ ǹjẹ́ báyìí I will change it to the back so you can see very well díìsì hmm, olè àwọn olè àwọn tí olè olè lé olè ta òun olè London olè gbogbo everyone of them olè olè ó yá hmm, you see this is Lizzy. You see? That's that. water. See? You see? Sorry, that's it. ṣẹgbọn. yá àti bá a pé kí lorúkọ ẹ wà. lot of people also begging for her. They are also part of them. Those people begging for her that ó ti bẹ̀yìn, she stole new. You know what they do? In Nigeria, they will take your things, they will give you a fake alert, and they will go. And you know, because many people, they know her as a celebrity as well, you will not believe that she cannot do such such thing. You understand me? And she go to the market with some people. Oh no, Arike, Arike. And that's why you see that. Tó bá wà wọ́n jọ múlẹ̀ torí wọ́n fẹ́ jọ máa jalè ni somebody say to me eh? then I don't even know I know uh, she she had a movie in Nigeria but that time some people group of people came to my house they were just discussing among among all of them that normally do bad things they were not that they are talking to me directly but they are using my my my my apartment I my house actually for the movie so they were discussing a lot of discussion was going on. And when they are, to, I mean, when they are talking, I listening to them. One of them say, ah, hey, Lissy, only, only, what? but you know, that lady, she get mine. She follow them, go the rob. They are robbing those guys. They kiss all of them. That if you, if, if anybody just trespass it, Lissy, will destroy them, will kill them. Now, when I was telling them, I was down, I started, then I don't know I'm going to be a blogger. But God prepare me. Because today, you understand me? I was looking. I don't believe when people talking about people, you know. But when I got on social social media, and I noticed something when he, she started with the king and the way she was doing things, I look, you understand me? And what they're doing to the king, you know, I talk. When I talk, I now use what they have said to me before. And I started noticing that And people, you know, people start talking. Some of our friends who know her, they start talking. You know, she wasn't afraid. She came out and said that she's actually not a robber. That is not robbery case. That is that they involve. That's how she turned it. She said they involve in in smuggle exhibits. She said this was how she said it. She said it's not robbery that is she's involved in smuggle things contraband from neighboring country to Nigeria. That's how she put it then. So, because she know that a lot of people coming out and they, they, they asked her, asked her, me said that also, people said, yeah, confirm. A lot of people know her also. It's not an hidden story. This, that story is not an hidden story. Like the show. Please, please, please, press love and like. They are flagging it. Listen, you are here. You are, your secret is open o ti gbọ́ o mọ ọlọ́run o mọ anything o mọ o mọ o mọ tó bá pẹ́ pé o mọ nǹkan kan o mọ anything o wá o mọ anything <laughs> you want to destroy your awa secretly lẹ́yìn tá a sọ tòótọ́ gbogbo yín pátá tẹpọwọ́pọ̀ àṣírí yóò lè bò by God's grace so she came out to defend herself that is not robbery that is just they are just smuggle uh, some exhibit from other minority country to Nigeria. You understand? She accepted. And she then boasting that, you know what? If you ever see anybody like, like her, that she has struggled in her life, you should just go and sit down. That she's walking back to back. She's not walking. She's stealing, robbing, robbing people, doing batting. Like the other day, a boy cried out which was on the live chat in the middle of the night. That day in Nigeria time when the accident happened was around 1, 12 past 1, going to 1 o'clock in the middle of the night. She was on the live chat. She actually want to be talking because if everywhere is silence, maybe actually you believe that they are not, but when she's on the live, live chat, she, no people going to understand more. People, that boy shouted, no, no. And like they draw that boy up to date. Nothing been done about Nigeria. I mean, eh, not Nigeria police never investigate Lizzy. And the Lizzy, all are terrible people, all are group that they are evil. If she's not the only one in among celebrity that is like that. They have, yes, she's not the only one. They arrested one before <laughs> in Nigeria. That one has a master key. She stole cars. She always go to people's house, the rich people's house. She opened their key with duplicate key and steal things. Okay? Also celebrity of Nigeria when I'm talking people say she hates them because they dress more than her Me, kì í ṣẹgbẹ́ ìyálà ìjà wọn you cannot compare me with their dirtiness because they even steal from you face to face when they collect that thing from you they still tell you come to your I mean to your prison and tell you you are nobody they are robber they are stealers. they are killers they are evil should I tell you majority of them they are terrorists I tell you that Ask them a joint problem you are going through. Their boyfriend kill people. When you know people who are close to them, they are terrible people. When all the guys stealing money from abroad, they are their boyfriend. Emma má bínú pé mo ti yàtọ̀dọ̀ ní stop. She ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá ẹ̀lẹ́ ń tẹ lọ́ọ̀fù àti láìkì fún mi? Most of you know ẹ̀yin tẹ́ ṣì ń sọ̀rọ̀ ti lísì. Ẹ̀yin náà ọwọ́ yóò gbogbo yín pátá làṣì yín ṣe máa tú tẹ́ bá ti ń ṣe burúkú ó tá a gírísìn kẹ jáwọ́ Lizzy was being caught red-handed red-handed in the marketplace ní Ìdúmọ̀tà stole gold accordingly worth one point six one point six is just one thousand one thousand dollar I mean excuse me US dollar and she gave them fake transfer. Another person said she had been doing that. One day, 90,000, she will give them fake alerts and she go. And that's why they want people like us saying the truth to get out of Facebook and destroy our platform. Saying to the world that we are blackmailing them. I know that some of them, they are blackmailer, but not people like us. I know what I've been through because of what Lizzie Jagon Lizzie have said about me. àti àwọn ọba tó ń fi yín joyè olè ni wọ́n amúrọ̀bà read my lips when we talk about kings now they say that king now she's abusing king even the king tó fi Lizzy jẹ oyè because i remember when Lizzy say ni wọ́n ní àjálẹ̀ níbìkan kò pẹ́ kò jìnnà nípẹ̀rù ni wọ́n lọ fi Lizzy jẹ oyè ní ìpẹ̀rù under ìpẹ̀rù níbi tí wọ́n ti fi Lizzy jẹ oyè ní rẹ́mọ. so ẹ̀yin backbone àtẹ̀yin godfather àtẹ̀yin godmother Lizzy Are you not ashamed of yourself? So, bed of the same feather, only I'm rubber. So, what owó tó jí lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ àti gbogbo nǹkan tó jí. Ṣó ti tán ni? This is fake life Lizzy have been living for a long time. Saying it, they said the lie. Ìwọ wo ló fi ẹ̀rí síbẹ̀ yìí pé from ní kán life Kenny. Tí àbá fún me, ṣé mo fi ń live on it. Lizzy Anjorin story to tó tún gbé jáde yẹn náà tó ní ó lọ jalè yẹn ẹ tó ló jalè yẹn kò kò síbẹ̀ bá ṣe ṣe oríṣiríṣi tó tó bá tún fún ẹ lówó kò lè stop gbogbo nǹkan tó bá fẹ́ sọ lórí bíbá yìí o ọmọ tó lọ jalè àwọn tó lọ jọmọ gbé ní Àbújá tí wọn ò fẹ́ káṣírí wọn tú you can see o Lizzy I'm saying it to you again to Nigeria police Lizzy is part of àwọn to ń jọmọ gbé Nigeria Lizzy ó ń bá àwọn èèyàn ṣe buruku? let's play it again ló ṣe They are begging for her. Some people are pleading for her. kán má nà ó nìyẹn o ó máa fi nǹkan bojú lọ sẹ́kọ̀ọ́ she always when she's going out she put on some long dress and put some things in her nose to cover her nose as if so ti yẹ yín she dress like those awu i mean those um, Saudi Arabia people cover her face to disguise both day and night both day and night in the middle of the night at time they will call Lucy Otiyao. ti she be on the light charger she put on black dress and go out she cover her face so people are begging her she's the one let's listen let's look at her you can see her Can you can see her do you see her did you see her. celebrity and some people in Canada that always get angry that we're talking about the Nigerian celebrity. Do you see? They are not, they are dirty, I mean, not all of them. You see? Of course, a lot of people, some people might say, why am I A lot of them that are doing bad, those bad things, and the boys and the big people also it that the moment this video is out, they will quickly send that our boys tó manage the jáde fún àwọn boys guy inú ọjà boys you know all those junior boys quickly they will send somebody to man them at the people tó wà tó ń ṣiṣẹ́ you understand to to beg for to to plead on her behalf and she she's on the live chat now i mean more wo lórí live chat nígbà tí mo kọ́kọ́ rí mo kọ́ sáré lọ wò ó wà lórí live chat èrò bò ó kò tún ní tìjú ó tún sọ̀rọ̀ she's explaining ọmọ tó ń ná torí that woman in Abuja that wọ́n ló jí ọmọ gbé Lizzy Anjorin also was being accused of stealing a baby in America. The baby ọmọ tó fi ń ṣakọ ìwọ́n ló Everything including passport of America they say everything in her in it that she own fraud and fake. She was caught right, red-handed now in the marketplace. After cutting, another person also said, ah, ah, òun ní tó ń gbowó collecting money from people ẹ wá ṣe visa ẹ wá ṣe kinní kan a lot of acquisition in the marketplace Idumota is one of the biggest market in our in Nigeria yes in Lagos that is where she been caught and when she's going to the market she put on some clothes disguise and cover her nose and her head for you not to recognize her You can see her. There's no COVID again. Somebody going to the market in broad daylight and she use face mask. She will cover her face from here and here. And those armed robberies also, that's where they used to go and cover their face just to disguise. And Lizzy will be part of the people pulling crowd, telling people, you know, they follow and she says she will telling you, people blackmail her, everything they are saying about her is, is, is a fraud. I mean, it's a fake. It's, a, it's truth. She doesn't declare her family. She does father, both mother. For a reason and purpose. Including the husband that she got married to of recent also. He stole the husband from somebody and she have guts. And a lot of people also on this social media, àwọn olówó àtọlọ́rọ̀ àtàwọn pastor pàápàá, they believe she's fighting for them. They followed her. I want to tell you tá bá ti when I mention somebody that this one is a criminal okay she is a criminal let us play this again. I don't even know. I was still talking about the incident. Ó ti wà lórí line yìí sí. Ó ti line. Okay, ó ti line. You can see a lot of people still put like and love for her because you can see the gravity of arm robber and the killers and the criminal we have in Nigeria. When you see them putting love and life for them like that, it's because of just those people putting love and life also they are criminals. I tell Nigerian government because they are not ready to kill, to destroy, to to push stop into the nonsense that they are all this. They are involved in robbery, they involve in, in kidnapping, they are involved in many things. I've said it before that ọmọ akéwùgbà góòlù tó sọnù there is a, a twins uh, that get lost the person also is a media I mean is a, is a, a presenter here is a speaker on social media but Muslim they they kidnapped two of his baby twins I said it of reasons twins and those baby like I don't know maybe a year plus then they stole the two do you know what happened Lizzie and Jory, and the other person tó ń pè ní what's his name mo máa rántí sìn Shekiu Shitu Saidi Shitu two of them nìkan ló ń sọ̀rọ̀ two of them ó lè shouting ah yes the anybody uh, eh, akẹ́gbàgbọ́n they drop the baby because they, after collecting ransom but you know funny thing Do you know funny thing? One of the people they arrested then that is partaker of the stolen of the baby was a speaker on social media. I was telling them that that person that and he was working also with Dake Ubagold. Ọmọ táwa pariwo fún láti gbà yẹn pé wọ́n wá ní Àkúrẹ́ wọn ò rí títí dènà. Mo bèrè lọ́gbà yẹn mo Anna ask eh, Elisia say why ọmọ tí ìwọ ń wá yẹn tí ìwọ kàn bá wọn fẹnu sí yẹn For you to know she's involved. And I told Nigeria police to investigate her account. Can they? Can they invest? Uh, can, can they? Ọmọ yẹn wọ́n rí ọmọ tó wá lápẹ́ wọn ò máa rí o. Nísìnyí wọ́n ti fẹ́ ṣe kéèsì obìnrin tó ló ń jẹ́ ọmọ gbé lákùrẹ́. Àmì ní Àbújá tó ní tani kan gbójú ẹ̀ síta sí. Òun náà wọ́n ti mú nínú ọjà. Torí pé tí àṣírí yẹn should I tell you another thing? wọ́n dẹ̀ tún mọ̀ ọmọ nínú ọjà ẹ̀kọ́ ní kó pariwo because we just they want to suppress some news that tó wà lórí bẹ̀kẹ̀tẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ṣó ti yé because she's involved this lady need to be investigated let us ẹ jẹ́ àgbọ̀ eléyìí ẹ jẹ́ mo ń bọ̀ o ẹ jẹ́ mo ń bọ̀. Hmm criminal. I told you that they are mounting Facebook. You thought I'm I'm joking. They pay them to <laughs> to mount Facebook. Àwọn terrorists gba wọ́n ti ajá kí gbogbo kíní. Ní ìmọ̀ the tètè já mi sí láti nǹkan. Ah, Lisi. Okay, another one. Huh? Yeah. Ta ló sẹ́yìn sí wa? Um, okay okay this one is even clear jẹ́ kó sọ̀rọ̀ dáadáa jẹ́ kó sọ̀rọ̀ jẹ́ kéde sọ̀rọ̀. ó yá jẹ́ ká rí mú bọ̀ mú níbi tí ó ti sọ̀rọ̀ ọ̀nì ìṣà pé káwọn lọ́ọ́ máa jọmọ gbé káwọn fún ọ̀nì ìṣà kó fi ṣètìtì. ẹ jẹ́ ká wo eléyìí eléyìí clear dáadáa eléyìí clear dáadáa let's let's let's watch this one let's watch this one you see that's Lizzy <laughs> you see <laughs> Canada government <laughs> America now one of our celebrities that used to make math on the social media you can see cut red-handed and though. slowly ah! you can see that's why you see. Tolú kíní yóò sọ̀rọ̀ náà jẹ́ kó sọ̀rọ̀ náà kó gbọ́ pé

ó lè a sọ fún ẹ kó lè ní ká mú ọba lè wọn nírọ mi wọn borí ni ẹ ti rí ṣé ti rí. Okay, let me give you your gbogbo wọn olè ni wọ́n ń dàgbà. Yẹ́ mi yìí. Ẹ́ loudest. mi ìtètè rí ṣá. ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ fún ah! àwọn tó gánú ayé amúrọ̀bà. Post for me. Post for me. Post for me. Oh yeah, it for me. Gbogbo ọ̀tá mi tó tápá títù ti wà tó fẹ́ lo góòlù kan lọ́ba ṣe pé nínú ayé àwọn ga nínú ayé wọn lọ jí góòlù wá lọ tà á ṣó ti yé a máa lóun lọ ẹni tẹ́ ṣe aṣọ lọ́wọ́ lisi ṣọ̀pọ̀nà ti pa yín tán tán bá ràn bòóná fún yín gbogbo ilẹ̀ máa gbóná kú aṣọ tí wọ́n jí góòlù tí wọ́n jí bàtà tí wọ́n jí a lọ sọ́dọ̀ àwọn arabo ní ìlú ṣé Dubai gbà yẹn a máa fi wọ̀nyí báyìí bí tó ti ń fi wọ̀nyí pé àwọn kọ́sítọ́mà kan ara bíi mélòó kan o

mo gbé nílùú south i mean south africa mo tún gbé nílùú dubai wọn ò bójú mi jẹ́ mi ò jalè nílùú kílù mo dúpọ̀ lóhùn ojú yín bàjẹ́ ojú yín ò wọ̀ náà celebrating my food láyé bàjẹ́. ẹ jẹ́ play. ẹnu jọ́ mẹ́ta ìlú ìfín sọ pé òun onírìṣà òun máa sọ fún yín tẹ bá fẹ́ pa tẹ bá fẹ́ ọmọ kéékèèké kọ́ àwọn báwọn yín wa ládùúgbò ó ń wá ọmọ ó ń pa ọmọ ni o àwọn èèyàn fi rẹ́rìn lísì tí ò fi yá àti bàbá ẹ̀wọ̀n ládùúgbò ń pa ọmọ lọ́mọ ẹmọ iye ọmọ tó máa ti pa a sọ fún yín tó bá nígbà yẹn tí bá ti sọ̀rọ̀ pé àwọn kan ṣe burúkú ọmọ ìyáde ọmọ máa defend wọn ẹ lọ ẹ lọ fred Auto Bola ẹ friend gbogbo wọn ìwọ ló máa bú mi olórí burúkú ọmọ ọlọ́pàá nàìjíríà ó yá iṣẹ́ tẹ́fẹ́ bá a ṣe tínú ọjà yẹn ànádá wọn ò mú sìn torí wọ́n ti sáré bá a bẹ̀bẹ̀ àwọn ọmọ union máa ti sáré lọ bá a bẹ̀bẹ̀ wọ́n sọ ọ́lẹ̀ kò yẹ kó gbé lọ́yẹ kó lọ station tí ó ti bọ́ lọ station gan wọ́n máa bá a bẹ̀bẹ̀ ṣùgbọ́n eléyìí ó gbúdọ̀ answer query kò sẹ́ni tó lè bá wa sọ. ok ṣé àwọn náà Hmm? okay okay darling <laughs> ah i want to show you a ṣe ti actually, if you don't ti ń sọ̀rọ̀ he was telling the old. he he actually talking to. àkúkú mo bá ṣe máa rí ìjàrá wa ládùúgbò bó Do you know what? Do you know everything she's doing? Those bad things, she said it with confidence in public on social media. Anytime you are talking about when anytime because before she said this out, I was calling Nigeria police to investigate that blue when that little boy shouted cry out, no! You know, I was telling the Nigeria police to investigate. And the next day, that's where she did this for. To tell you that, of course, if they want to arrest her, she has been working for some people. She has been working for some people. That's what she's trying to say. For real. And you know why this time around I'm telling you to Nigeria government must not forgive any criminals eh because make criminals tó bá ka ẹmọ kọ if those criminals see you they kill you they don't have pardon in their kingdom There's no forgiveness so there is no forgiveness in their kingdom they are the one that wronged you That the one they'll be going after you she said it that can't hand of Richard said just explain that you should just inform her that she need I mean that he need uh, somebody for the sacrifice, blood or woman being for sacrifice, that is going to check in the streets. Maybe if it's a boy or a girl, he's going to look for that one for or two for the king. It may not be, may, maybe he has not worked for king or he has worked for king, I don't know, but she been doing that. If she had not been doing that, she won't say it. And let me tell you again, let me show you again this one. <laughs> ẹ gbà wá. on this social media ló máa ti gbọ́ wà á máa gbọ́ short clips wà á máa gbọ́ olè wà á máa gbọ́ kò sórúkọ orúkọ all the iṣẹ́ burúkú tó ń ṣe náà máa fi pè é náà máa fi pè é. kí ni wọn fọ lè ṣe láì tí wọn. ó hate confrontation confrontation ni ìwọ agbára yẹn. see you see listen to this. Listen to this. Listen to this. Ẹ pé bó ṣe máa ń bragado oògùn. Ẹ sábàdù ló pe ṣoṣo. Ó wo. When you look at her face, she's already giving sign to those people that anytime is talking, that's when they should do it. You understand me? She's giving sign. And that's why you see when she talk, she moots, she talk, she moots, she like, she's expecting something. You understand me? But listen to it. Ó wò mí títí, ó dájọ́ fún ìgbéyàwó mi. Ẹ sábọ̀ fún rẹ̀ ló pé ṣoṣo. Ìgbéyàwó ṣe àmì ọba olè. O mọ mí ni kò dájọ́ ìgbéyàwó. Ẹni tó ó mọ̀ pé mi máa rí in history of my life. Mi ò ṣègbéyàwó rí. Force ìgbéyàwó tí màá ṣe rè. Ó dẹ̀ joko ó ní pé ṣọ̀n pé two years ló fún wedding yẹn. I cannot celebrate I won't celebrate you. Listen. Mo sọ fún ẹ pé tí wedding mi máa pé two years. Listen o. Olú máa fẹ̀mí ẹ̀ dì. Listen o. O wá padà wá stage show. O wá lọ fún wa ní five years. Ṣé o mọ̀? Ẹ sábọ̀dù ìwọ náà gbọ́ gbogbo tó ń sọ go and listen owó ó ní máa bẹ́ẹ̀ kan ẹ̀ I will bring you down. emi asabi ofɔwɔ gbaya mi ò ní gbɔ mi ò ní gbà àfi tɔ ba hɛ ngɛsɛ tani wa hɛ ngɛsɛ sí. Do you see that she pause, And she look like this. She pause. You understand? And you can hear the voice. Oh, no, no. And the time in Nigeria time was around after 12 to 1 in the middle of the night. No, when people start talking because she dis she she expect maybe she thought maybe people are not going to understand or people are not going to listen or he's not going to vote. me maybe this the voice is not going to be I don't know when people started talking you understand it, shut up when people started talking she said she's the one that did that when people started talking me too I talk and I call the police with the ex-gov I mean the former government so oh. she said The daughter, her baby, she's born making us. After some time, she makes cook many stories. When you look at this video that I, I screenshot it from her page because she said some people on Facebook are the one that put it together, they are the one that do the You understand? You can hear a voice of a boy. Say no, no. Compare that voice and with what she has said to Onirisha that tell us now, you just tell us, eh, they are going to collect money. They got people's baby, children, and kill them and slaughter them. For ritual. And she, she stole today, oh, this is just the smallest thing out of her uh, activity she's got on the social media. And they will tell you, look at the gold. We are making it, we are gaining money. We are making wealth. Look at my house. You know, To the level that the baby also she stole this. I mean, the baby she claimed, they say he stole from America. Seriously. They say actually, the baby belongs to one body in, I mean, somebody in America. She, you know, I don't know. They said that her daughter, one lady, she knew. <laughs> she needs to be investigated seriously. I did myself to Canada. I said I want to go to Nigeria because only my power. She said it that because I said all those bad activities that they are running in some area because she also represented them on the social media. She said, má bọ̀ Emma ẹ You understand me? They have to be sincere. They have backbone. They have people that they are working for. They have some. They have some uh, big men. They have some big women. Now they will tell you that they set her up. They set her up. They are telling her to pull out the gold, what she stole. She had it already. And she gave them, and so another one, she gave a fake alert. A fake alert. Somebody stole. Quickly, some people, I mean, some guys, you can see, hear a lot of boys saying that, please, ẹ dáríjì ó ti ṣe pé, ẹ má bínú, ẹ má bínú, ẹ dáríjì. Some will steal a baby, I mean, and steal a banana banana or bread, they will kill the person, burn the person to ashes. We have been calling Nigeria government, yo, Lagos especially, to investigate an EFCC. EFCC, with all this boy and Nigeria police and DSS, e you must investigate these two things. He said, eh, ti kábíyèsí onírìṣà, if you kábíyèsí need, uh, eh, me, need woman's blood to sacrifice for the remaining of the idol in his palace, in, in his palace, you should call on him or on her that she's going to look for little baby or little little baby boys or little baby girls imagine tí o bá ti ṣerú ẹ̀ ṣe ọmọ máa sọ pé kó ń ṣe because she's telling you that àwọn tó rán àwọn oníṣẹ́ àwọn tó gánà ayé ni táwọn fi ń ṣe àwọn nìyẹn are you getting me that's what she's saying and that's why we are saying this yesterday mo sọ pé wọn ò gbúdọ̀ pardon wọn when she's talking when she come out now they be pressing love and like go and check those people pressing love and like they be telling you ah they try to set her up they are all criminals Go and check it. When she came to Canada, she was stopped in this port, I mean, in this, I mean, in Canada here, that all the, uh, the visa, you know, that they use people's credit card, they stopped her when she came to Canada. When she got to Saudi Arabia, there's a problem. When she got to Zambia, there's a problem. I did my Toluwanimi. Yes. Where is my IBI something? And the South Africa and the other one. Let me show you again. Ọmọ tó wẹ̀ tó no kọ̀ọ̀kan ìyálà ìjà yín olórí burúkú yín olòṣì yín ọmọ tó wà omlé láti àárọ̀ mi ò lọ bí iṣẹ́ go and check there camera here I don't move around anyhow and I don't do anything if I don't have anything to do on the side like talking on social media I sleep and I watch if I talk tí bá fẹ́ wò mí torí èmi ṣe rí majority of you You can see that majority of them when they are celebrating their birthday, I don't want to celebrate them because I don't want to celebrate Kirila. They will tell you they is hating them, hating on them. She's jealous of them. They are just like them. Them, them, them, and them. Lórí I don't have money now. I have a lot of the credit card that Canada gave me. I spend it all. àwọn tó máa yọ tiwọn náà nínú orí it. tí wọ́n máa jà mí lónìí wọ́n jà lára ó wà nínú credit market ló máa san but I will not steal kí ni máa She lè ṣe láyé mo kọ̀ mí ní bojú àwọn ìdílé mi jẹ́ lórúkọ Jésù àmì good ambassador àwọn tó ń yàn yín lọ́mọ tó ń back yín up tó ń sọ pé wọ́n yàn yín pé wàá dùn ṣé àdúrọ̀kì ni wọ́n ń pe amúrọ̀bà ṣé àdúrọ̀kì ni wọ́n ń pe àwọn kílà tó ń ta àwọn èèyàn tó gbọ́mọ lọ́mọ agbọ́mọ ṣòwò gbogbo iṣẹ́ burúkú táwọn bá ṣe ni wọ́n máa fi pèèyàn kò ní dáa fún yín o lórí burúkú nígbà yìí ó ní kọ́ pa gbogbo àwọn arúgbó Nàìjíríà ó ní kọ́ pa gbogbo arúgbó sọnù nígbà tó máa jáde ló wá ní gbogbo àwọn tó ń sanwó fún pọ̀ tó wọ́n lánàá bẹ̀rẹ̀ wọ́n lẹ́mí èmi tó oníkẹ́mi bá ẹ̀tọ́ sójú adé buhari mo lẹ́mí àbó ya wèrè ni lẹ́ni yẹn náà wá sọ fún mi ṣé o mọ̀ pé ńgbà yẹn ó lówó ńgbà yẹn èmi ti lówó tẹ́lẹ̀ sí ẹbú ọmọ yóò ti lówó mo wá ní pé nísìnyí ó ta diamond kò da diamond kankan o ó lè ní gbogbo nǹkan tó lọ ń kó lọ ń jí ni o ó lọ ń jí ni á gbé lẹ́sì kan gbà yín gbà yẹn lẹ́sì yẹn amẹ́ríkà lélẹ́yìn fbi lẹ́mi fi fbi wọ̀ ìyálà ìjà ẹ̀ ìyálà ìyá ẹ this is FBI check it up check it ìyá ẹ tó bá lè ṣerú ẹ go to America wò ó lẹ́mi tí bá ní kí ni máa America wà mí tí máa flange ọ̀ lọ ṣé ti rí this is FBI certification see this is one let me give you another one olórí burúkú ní olóṣì ẹ bójú nàìjíríà jẹ àwọn kan bá gòní dá fún àwọn má jẹ ti ṣe pé fáwọn kan fàdà ẹ because wọn lè máa mọ ẹ wọn dẹ mọ gbogbo àwọn tó tẹ ẹ bá tẹ ṣe burúkú fún kò ní dá fún ọmọ yóò ní pé sí lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé kiri this is South Africa o ó kù ti Dubai ṣé nínú mẹ́ta ṣé ó tó kù kan lọ́bẹ̀rẹ̀ mi ní Dubai olórí burúkú yín ó lò sí ó lè they will steal your things they call They sell their celebrity because nígbà tó ti ń jalè mi tó ń jà mí lónìí yẹn if Nigeria government have investigated them do you think the people will not be afraid but they allow them because they want to stay with them àwọn olórí burúkú wọn máa fẹ́ bá wọn sùn ọmọ tí ò níran ọmọ òṣì wọ́n tún bẹ̀yàn ní Canada mi báyìí kó gbógun tì mí tó fẹ́ set níjọ́ ẹ̀ náà olórí burúkú yín mo ní wọn bọ̀ wá sí nàìjíríà mo láṣìírí ẹ̀ máa tú gbà tó sọ̀rọ̀ tó sọ pé wọ́n ẹnìkan wá sọ fún ẹ pé ó ní ẹ má lọ jẹ̀bóde o kò tiẹ̀ sájàlẹ̀ ń jẹ̀bóde ẹ kò sí ní gbogbo bẹ̀yẹn ẹ ìṣàrànà ló wà ìparànà ló wà ẹnìkan ló wá sọ fóun ọmọ kan ó fẹ́ dìfẹ́ǹdì wọn iṣẹ́ yìí ti bàjẹ́ ó mọ ní bàtà ti sọ fún yín tá ti jáṣẹ yín yẹn kò lọ mọ ìyẹn lè ṣe aláṣẹ ta yín tó bá sọ̀rọ̀ ẹ òun ló sọkọ tí wọn ó ní kí wọn ń ṣèjì owó gbà yẹn ó bà ẹkọnọmì jẹ́ torí pé a bà ẹkọnọmì òṣì yín jẹ́ ibi tẹ́ ti máa ní kọ́ máa fraud àwọn tẹ́ ti mú gbogbo àwọn nàìjíríà gọọmẹ̀ntì wa àwọn tó wà ní pálámẹ̀ntì ẹ máa máa fraud wọn ẹ máa máa kó nǹkan sí wọn létí pé wọn gbọ́dọ̀ tú orílẹ̀-èdè ṣe tẹ́ máa máa gba owó náà lọ́wọ́ wọn olórí burúkú àtẹ̀yìn ọ̀gá ọ̀gá olóṣì ẹ̀ nígbà yẹn ọmọ tí mo sọ ní ò bá sọ̀rọ̀ adédéjáde ó include orúkọ mi mọ́ gbogbo àwọn tó ṣe orúkọ tó ṣe nílé mi gbàdúrà fún òní sórí release àṣírí ẹ̀ṣẹ̀ ìjọba ẹlẹ́yìn DSS máa fún ma investigate gbogbo èèyàn ló ti gbé mílíọ̀nù lórí pé mi ìgbélẹ̀ orí pé mi ìgbélẹ̀ ni mi ìgbélẹ̀ ẹlẹ́yìn DSS máa ó máa investigate you are killing children you said it with boldness. That you, if Oni need a, a baby boy or a girl, you should, you should tell you, you are going to search for, the, for him. Instead of, because you are just, you just believe that nobody could get to him, because you have something, maybe you just believe, ogbon yẹn believe ẹni secret, ẹjọ ní secret ara yín lọ́wọ́. Ọlọ́run ti mú ẹ, lísì, Ọlọ́run mú ẹ o, Ọlọ́run mú ẹ, Ọlọ́run mú ẹ, Ọlọ́run ti mú ẹ. A sọ fún gbogbo àgbáyé pé o lè ní ẹ́ a sọ fún yín mo pé majority of you tẹ bá ti ń bọ̀ ṣe máa jáde she is nice she ẹ rí pé mo ní tọ́ mi báyìí mo ní orí ni but mo dúró déédéé mi ò jalè tó ti yé bẹ́yẹn mi ò jalè mi ò dẹ̀ sọ pé mo ní ìdàbí kankan tó ti yé mi ò jalè mi ìdẹ̀ bojú ìyá mi jẹ́ mi bojú bàbá mi jẹ́ mi ìbojú ara mi jẹ́ mi bojú ọmọ mi jẹ́ ọmọ kọ́mọ tó bá lò fẹ́ bojú mi jẹ́ gan bírúṣọlá máa ń bojú ẹ̀ jẹ́ èmi tí mo bojú àwọn ará lẹ́mi jẹ́ tòtórí nítorí orí burúkú kan ẹ̀yìn ni máa ń bojú yín jẹ́ lóṣì olóṣì ẹyin ló ṣe rí àwọn ìyọ ìyàwó tó fi ń tọrọ ni gbogbo ẹ tó bá ti níyàwó ẹ máa ṣe kíní kan ẹ máa ṣe kíní kan ẹ tó bá ti níyàwó kékeré ó máa ní kọ́ lọ fẹ́ four one nine olórí burúkú lórí burúkú lisi <laughs> orí pa àgbàdúrà fún àwọn olórí burúkú mọ́ wá ní come out and be praying for people pray for who èpè lẹ máa jẹ ní secret gbogbo ọ̀tá mi olúwa o táwọn sí ìwòwò pé wọn lọ sáàrin ọjà jáwọ́ sí ìwòwò ìwòwò la máa ń gbàdúrà yóò gbọ́ ní òtí gbọ́ many times àárín ọjà ní kò gbé wọn lọ jáwọ́ sí ìwòwò níbẹ̀ ó ti já yín sí ìwòwò ọlọ́run mọ̀ yé gbogbo yín wá di koloba koloba koloba ẹ sá sókè sá sódò ni your mind no go touch ground kò lè touch ẹ mọ́ lóṣì ìyá ẹ kò fi tọ kò fi kò gbé jáde nítorí mo tún gbé ìyá mi jáde ó lé ẹ̀rí gbogbo ni mo ṣe ríṣiríṣi ìyá ìyá tèmi ìyẹn èmi Bọ́lá Fọláṣadé tí mo ní millions tó wà ẹ̀yìn celebrate ẹ ti jẹ́ kótẹ́ játa mi tẹ máa wá sunkún bẹ́ẹ̀ mi nílé tí máa rẹ̀ yín lẹ́kún tẹ wá ṣe tán ẹ sọ ayé di kíkọ ẹ sọ ayé di tẹ́lọ̀ sí mi lọ́rùn ayé yín máa bàjẹ́ mi àwọn ojú wa báyìí láyé yín ṣe máa ta bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe gbogbo yín o kì í ṣe gbogbo yín o tó ọ̀pọ̀ tí ẹ bá ti pe àwọn olè tí àwọn èèyàn dẹ̀ ti ń jáde lóríṣi tí ò ṣe ọkọ̀ tí ò ṣe méjì tó ń ṣorí burúkú nínú ẹgbẹ́ celebrate tó yẹ pé nínú wọn náà máa ti rí amrọ̀bà wọ́n máa ti rí olè ajíṣẹ́nẹ̀ wọ́n máa rí àwọn tó ń pààyàn wọ́n máa rí àwọn tó oríṣiríṣi kí lẹ wá ń gbójú síta fún aláìní tí ìjọmọ tó ń kúnjọ súná wọ́n ní ẹlẹ́wúrẹ́ wọlé o ẹ̀là ágbìtàn wọlé ẹ̀wẹ́wúrẹ́ wọlé o ẹ̀lágbèta wọlé alákọ̀rí lọ sí dùmọ̀ta àṣọ lọ ń jáṣọ kó àṣọ tún máa ń jí góòlù kó àṣọ ti ń jalè tẹ́lẹ̀ kó tó máa flọ́ǹtì owó àwọn góòlù fèkì lórí Facebook ó kò máa filé bàbá wọn ó máa ń ṣakọ lásán kò máa filé ìyá wọn ó máa ń ṣakọ lásán wọn wá ń kígbe yẹ̀yẹ́ lísì níwájú adájọ́ àwọn òní lè dọ̀bálẹ̀ àní lè ṣìpẹ̀ fún ẹ mọ́ ẹ wọ̀ àwọn òní lè dọ̀bálẹ̀ níwájú adájọ́ àlè ṣìpẹ̀ fún ẹ mọ́ a máa nílì ẹ pààlà ẹ olórí burúkú ń gbà yẹn wọ́n gbógun ti báyìí mo jáde mo gbálẹ̀ ó wá ṣe tó wá gbọ́ ọmọ mi ṣe pé olórí burúkú ó lè ṣe ọmọ àlè ó lè aṣọ́lẹ̀ ni aṣọ́lẹ̀ lọ́mọ láti ilẹ̀ ó lè lọ́mọ láti ilẹ̀ ọmọ tẹ jí gbé ó dá mi lójú pé láwọn àwọn tó ná kó mọ àwọn ọmọ tó wọn ló wà ní tó wà lábùjá tó ná wá yẹn <laughs> àwọn celebrate nàìjíríà agbárúkọ yìí gbogbo wọn lóṣooṣìṣì nǹkan o you know America Canada please be careful about them some of them actually but some of them <laughs> be careful about them <laughs> they are evil they are thief. there are a lot of bad activities in them broad daylight. Hmm. Hmm. tí wọn náà bá ti ní nǹkan burúkú lọ́wọ́ wọn bẹ̀ tí yọ o àwọn tí wọn bá ní nǹkan burúkú lọ́wọ́ ni kó yọ o ó yẹ yẹ ẹni pé mo gbé gbogbo sátíkẹ́ẹ̀tì ìlú tí mo ti gbé jáde wọn ò bí ìyá yín re kẹ gbé nìkan fún ọdún mẹ́wàá kẹ má ní kíráìkíráìmánà rẹkọ̀d ó lè ní yín náà ó bàbá ọmọ look at me wọn máa ní the hater <laughs> you hate me because you're a criminal criminal will hate me boldness mo fi sọ me too i hate you criminal with passion they don't like her she never meant ìwọ ó ṣe she ló ṣe máa bọ̀ ó no, no! lè rówó ní Canada me. ní jalè ní ti bá mi ni ma mi ìdẹ ni mo fẹ́ pẹ́sẹ̀ lọ àbí mo fẹ́ show off for anybody ó ti yé bẹ́ẹ̀ <laughs> ṣùgbọ́n jẹ́ sọ fún every day owó tí n bá make tí n bá ti ní owó mi ni ẹ máa gbọ́ sweat mi tó bá gbọ́ sweat mi ni gbogbo yẹn gang me up lórí Facebook pé ẹ máa ba platform yẹn yín na Facebook <laughs> ìyàn yín ó dàbí sọmọ ó dàbí heaven na eh, na health dey dey call am under the heaven na earth dey dey call am ní under àsánmọ̀ yìí ayé ni wọ́n pè wọ́n ọ̀run ayé ọlọ́run dẹ̀ àti ọ̀run under this summer under the heaven na earth dey dey call am ní yẹyin ẹ ní ṣan tó da jẹ no shame ajáde n'igba ọmọ ló bá sọ pé hello sir hello sir òun bọ̀ ń sìn wọ́n ti pa ọmọ yẹn wọ́n ti fẹ́ lọ gbé bẹ́ẹ̀ ni o olè olè how can you, you, you all over the world you can see why Nigeria hate me You can see that why the celebrity hates me. Because we blow them like we, we, we expose them. And because they have done evil against me, I told them that, leave me alone. When you continue doing evil against me, the Lord will expose you. Because the grace upon my life will disgrace you. After doing good to so people, they come back and say that, we just said I want to show her in Aina Lagos, in Aina Nigeria. We are living here, critical life is difficult. Show life will in anywhere wọn ò jáwọ́ lórí igi ní anywhere wọ́n ṣiṣẹ́ ni but àwọn òde nílọ jalè olórí burúkú wọn níṣe kan go and walk Lizzy Richards go and walk Auto Bola you are lazy go and walk they are not working o oh. if they are telling you on Facebook that Auto is not working or people are not working and people who used to shout that they are not working pé Auto is not working go and check them they are not working they are criminals okay on this in this Canada I do Uber Uber how much with coins For the past month now that I don't have anything, at time I, I, they will give me twelve dollars job. I'll go and do it with whether my daughter. We manage. We don't see. We go to the shop. We need some things there. We never steal and put it into our bag. Olórí burúkú pé ebi ṣe pa o. À ló ń jẹ òun tá ti rà báyìí. A rà á ni tó o bá bá dollar ló wá ká a máa ni a máa jẹ. Èmi àtọmọ mi. Olè olórí burúkú ẹsẹ̀ a máa ro mí gbogbo nǹkan tó ń bà lọ́ a máa ní go move on move on you a fool that's why they collect when they collect your thing they will never return it they will be chakọ for you olóṣì ẹ má tí ìyọ̀ gbogbo yín tó bá ti ń ṣe burúkú ìwọ̀n wí ọ̀dẹ̀ ọ̀dà a ti sọ pé ọlọ́run sọ pé òun máa rìn lórí yín lọ́dún ẹ̀ ó ti yé ṣé mo dúró ṣé mo ti dúró má jẹ́ gbọ́n ìfẹ́ tí ń gbé mi ṣubú ni ṣé mo dúró àbí mi dúró àwọn àníkọ́ smart yóò ṣé smart là ń sọ tí mi bá tiẹ̀ smart ẹ̀yin lè jókòó sílé bó ṣe dílẹ̀ bẹ́ẹ̀ mi ṣe jókòó sílé tí máa ń jókòó sílé látọ̀dún kẹ́sì lè dúró ni ṣé ló lè fìyà tán fi jẹ mí tí mo ti jẹ lọ́wọ́ yín àti lọ́wọ́ àwọn èèyàn tẹ́ bẹ̀ tìmí tọ́rọ bùyẹ́ yàn gidi ni ṣé wọ́n lè fìyà yẹn jẹ yín kẹ́ tún rí báyìí olórí burúkú ó gbẹ tán rí bí ẹyẹ lékeleke eléyìí ṣé wọ́n ló ń bú mi ní kí n bẹ́ni sọ àgbàyà <laughs> ọmọdé olè <laughs> ọmọdé amúròpà ọmọdé olè tó ń pààyàn ọmọdé olè tó lọ sẹ́kọ̀ọ́ tó lọ jí pátá tó lọ jí nǹkan tó ń yọ nínú kíní ẹ̀ ó lè ọmọdé ìṣẹ́ ọmọdé ìṣẹ́ ẹ̀yin ò lè dàgbà ẹ̀ tí ẹ̀ lè dàgbà ẹ̀ṣẹ́ ìgbọ̀fẹ́ ìdílísì ó máa gbógun jẹ last last ni ó máa gbógun jẹ last last tó bá ti di pé wọn àwọn DSS tó máa dá sọ̀rọ̀ ẹ̀ ń sìn tó ń sọ pé kò gbé òkú ọmọ ọmọ tó lù pàǹdọ̀ ẹ̀ nínú ilé wàá rí pé ó máa gbógun jẹ ni lóṣì. lóṣì burúkú. Lizzy olè <laughs> Lizzy na jàgùdà pálí <laughs> jàgùdà pálí óyá Lizzy na jàgùdà pálí óyá Lizzy na jàgùdà pálí ẹ jàgùdà pálí owó tó gbé jàgùdà pálí olè gbogbo kan ló jí gbé atúnjí ilẹ̀ yorùbá gbé ẹ̀rí àwọn yorùbá kó ba lè máa rí ojú rere kó bá ó fẹ́ fi wó ojú rere sanwó-olú ni o ọmọ yorùbá mo aníṣẹ́ yorùbá lélẹ̀ mi níbo ló ti ń bọ̀ tó lòkù lọ́rùn ní canada tí mo wà ń sìn gbà tí wọ́n fún mi kù bẹ́ẹ̀ selection tí bá fẹ́ bèrè fún kankan wọ́n ní bring your selection your father's name wọ́n morúkọ bàbá mi <laughs> bàbá mi tó ti kú ti pẹ́ wọ́n morúkọ in canada wọn ò mọ anything about you ọmọ yorùbá mo sọ fún yín báyìí báyìí ẹ ẹ máa mọ̀ lọ́la ta láti ọjọ́ gbógun ti àwọn blackmailer yìí ni kò ní rí báyìí o ilẹ̀ yorùbá yìí ni ó lè gbogbo àwọn olè bí ẹgbẹ́ ẹ̀ náà tó fẹ́ jẹ́ kẹ́nu everybody shut up wọ́n wù ẹ̀ báyìí wọ́n wù ẹ̀ ọ̀tọ̀bọ́lá ẹ̀ ó blackmail ni ta ni mo blackmail ló lórí burúkú alájàalẹ̀ gbogbo ìwà burúkú ló kún ọwọ́ wọn ó máa gbé léèsì wà ń gbà yẹn a máa ní ṣe rí léèsì yìí yẹn wà nílé lẹ́sìn bíi three point five ní ó fi gbá àwọn sínétọ̀ àti gbogbo àwọn èèyàn tó ń wá sí àjálẹ̀ gúrúùpù wọn tán máa rí pé wọ́n fẹ́ gbàgbára tán máa rọ́ọ̀pù ó fi gbá wọn ta lẹ́sẹ̀ ẹyọ kan ó ta fún wọn lábújá six million three million màá ní kí ló dé ṣé ráṣọ yìí agbégele ẹ̀ báyìí kó ṣáà lè gbé sórí Facebook kó ṣáà lè máa display kóun wà òkè gèlè òṣì tó yẹ pé lórí àdé express ó wà ń bẹ pé ni ṣé rí gbogbo aṣọ ìsàrókì bí aṣọ ṣe wà yìí aṣọ tó yẹ pé kámísù aṣọ mi lásán ó ra gbogbo ẹ̀ pa ó ra aṣọ gbogbo ẹ̀yẹn látòkè désàlẹ̀ tó bá ra aṣọ three hundred dollar ní bíbá ó mọ iye tó jẹ́ mi three hundred thousand àwọn aṣọ yẹn ní orí AliExpress lónà ń ta the original lónà ń ta one twenty fifty dollar thirty dollar wọ́n máa halẹ̀ òṣì mọ́ wa. aláàrú tó ń jẹ búrẹ́dì tí ó mọ̀ pàwọ̀ orí ẹ̀ ló ń jẹ. ìwọ wo ló sọ pé lisi better than who. ó ní you are too ugly yẹn mi àbí we are not talking ó mọ nǹkan tó ń pè ní ugliness ni ó mọ nǹkan tó ń pè ní this is ugly and mother is ugly you cannot show ó gbọ́ ṣe bí yẹn ní kúròkúrò jẹ ni ó ti mad yẹn tó ń gbé wá síta. Listen, she's ugly. She stole. She's a killer. She cannot even boast of her mother and her father. Nobody know her family, siblings. Sibling because she's a thief, she's a killer. They could see so ugly tó yẹ láyé. Lórí burúkú. Ọmọ kan tán pè ní ugly Oh, my god, kan tán pè ní ugly? Ọmọ kan tán pè ní ugly? Yeah tí ẹ gbé fámìlì ẹ̀ kan jáde tó ti ẹ̀ dúró dáadáa ó rẹ pé tó bá ti dúró tó lọ kó bọ̀m̀bọ̀ síbi tó wá dúró wọ́n máa sọ pé ṣe ráṣọ ẹ̀ gbọ́dá ìkẹlẹ́ yìí gbọ́dá ìkẹlẹ́ ìwọ́ bá ti ti lọ jí kan gbé wà á tún ní kó ràn fún ẹ ṣọlá ìkẹlẹ́ yìí ṣọlá ìkẹlẹ́ kí ló dé tó yẹ pé ó ṣe lọ ó ṣe lọ China àbó ó ṣe lọ sí ìlú tán ó ṣe lọ Korea kí ló tó jẹ́ ìdímọ̀ta ló ti lọ ń lù wọ́n pa lórí burúkú ó ti pa wọ́n dànù nílùú òyìnbó kò lè débẹ̀ mọ́ ló fò ṣe rí lẹ́sì máa ń mọ̀ wò pé lẹ́sì òṣìwò lélẹ́yìí lèsì ránu owó nìyẹn owó ti tán wèrè ló kù gbà tó wọ́n ti fẹ́ da gbogbo ìgboro ọdún gbà yẹn kí wọ́n ṣe riot abẹ́ nàìjíríà gan àti Lagos state sí pé ìgbúdọ̀ gba riot láyé o tó lọ́ máa lọ já gbogbo ṣọ́ọ̀bù ní Shoprite wọ́n já báǹkì wọ́n máa àkáàkì wọ́n pín owó tó tán fẹ́ ṣe ní ajá gbogbo orí ẹ̀ ti burú orí ẹ̀ ti burú orí gbogbo yín burú dànù ó lè ẹ ṣe ṣíọ̀ fọlẹ̀ ó lè ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ẹ ṣe ṣíọ̀ fáwọn olè celebrity tó ń jalè ṣíọ̀ celebrity tó ń pààyàn ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ ṣíọ̀ orí wọ́n ṣe gbọ́wọ́ ẹ̀ jáde orí pé layers mi mo ṣe lónìí orí bára mi ṣe tík orí layers mi lòun mi bó kọ̀ọ̀kan kò sí ọ̀kọ̀ta bó ń bẹ̀ layers mi sì pé layers mi wọ́n bá pìyẹ́ dáadáa wá ṣe ọwọ́ ẹ̀ báyìí wọ́n máa fà báyìí ní máa dàbí rọ́bà ni máa dàbí rọ́bà ni tó léyà tuntun wọ́n kílì ẹ̀rí bó ṣe rọ orí ó họ́gìlì gan ọmọ tó beautiful both physically and spiritually both in and out beautiful lady ó fẹ́ kí n yọ wíìgì kó lórí mi orin tí máa yọ wíìgì kó lórí mi olóṣì ọmọ ọmọ wèrè òsínwín ọmọ ìran kíran tó ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ apààyàn ọpọmọlọ́mọ wọ́n ń tàyàn wọ́n ń ràyàn wọ́n ń jẹyàn wọ́n ń ṣoríṣiṣi wọ́n ń jalè wọ́n ń ṣìṣì wà níyẹ rísì gbà kó jẹ́ o má bínú pó kéré a tún máa wá